alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa allah alladhi abaha al-kasb al-halal ọba tí ó ṣe ká máa ṣiṣẹ́ ẹ̀tọ́ iṣẹ́ halali ká máa ṣe láti máa fi rówó tá a máa fi tọ́jú ara wa ọba tó ṣe lẹ́tọ̀ fún wa ipe iṣẹ́ ogun iṣẹ́ halali ni ká máa ṣe ọba náà la dúpẹ́ fún wa harrama al-maisir ọba tá a dúpẹ́ fún yìí náà lọ́ba tí ó ṣe tẹ́tẹ́ ní èèwọ̀ kéèyàn sogundogójì ọlọ́run ṣe é léwọ̀ wasalaatu wasalaamu ala nabiyina muhammadin anu ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anabiwa muhammad wa ala alihi wa sahabihi ajma'in àtàwọn ará lera àtàwọn sahaba rẹ̀ lápapọ̀ ikhwatal iman ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa ìtàfẹ́ gbéyẹ̀wò lẹ́ni ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì láwùjọ wa ni òun náà ni alimẹ́sìrù kabira tó min kaba ìrìdùnú tẹ́tẹ́ títa tẹ́tẹ́ kàmá ta tẹ́tẹ́ alimẹ́sirú ìmá ta tẹ́tẹ́ yìí wà kásìbò bílà kádìn wọlé àmàṣàkà òun ni kéèyàn máa wá owó láì ní làágùn láì ní sí wàhálà kàmá dáwùjọ kẹ́nìkan wá kó káwọn kan kí wọ́n máa rẹ́rìn kan máa sunkún kabira tó min kaba èrè dùnú ọlọ́run pè lẹ́sẹ̀ kan náà àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá nínú islam ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó fẹ́ràn àwọn ẹ̀dá púpọ̀ gbogbo tí ọba ti kópa lára bá wa àti parun àtòfò lọ́jọ́ alẹ́ ọlọ́run ṣe léwọ̀ fún wa ká má dààmú ká má bàa ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ojú yíwa yí pé tẹ́tẹ́ títà yìí ètò gbajúmọ̀ láwùjọ wa tọ́jọ́ pé gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́kùnrin lóbìnrin lọ́mọ èké lágbàlagbà tí wọ́n sọ di iṣẹ́ tí wọ́n yàn án láàyò bí iṣẹ́ tó lálùbáríkà tí ó sì sálùbáríkà ń bẹ kò sóore ń bẹ ọlọ́mọba Allah subhanahu wa ta'ala ìjọ yí wa pé ìmọ̀ àtàtẹ́tẹ́ ọ wà nínú àwọn àmì tá a fi mọ̀ pé èèyàn ti bọ́ sọ́wọ́ ṣètọ́nù ọlọ́run allah subhanahu wa ta'ala ọlọ́run sọ́nà alukur'an alkarim ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitani rajim ya ayyuhal ladhina amanu ọlọ́run ọba ní mo pè yín olùgbàgbọ́ òdodo innamal khamru wal maisir ọlọ́run ọba ní ọtí mímu wal maisiru àti tẹ́tẹ́ títa wal ansabu àti ká máa pẹran sí díòsà ó mẹ́ta wọlé azilamu àbí ká máa lọ lè wọṣẹ́ ká máa wádìí ọjọ́ ọ̀la lọ́wọ́ ẹni tí ò rí náà rídísùn mìíní àmàlẹ ṣe ìtọ́ ní ìfàjẹtẹ́ níbo ọlọ́run bá ní ìdọ̀tí ni ìkóṣe páńpẹ́ ṣètọ́n gbogbo àwọn làásì ń bẹ lọ́n pé kọ́lọ́mọ́jì ṣètọ́n kọ́lọ́mọ́jì ọba yé wájẹ́ kọ́mọ́bọ̀rún wájẹ́ ẹni bá ń ta tẹ́tẹ́ ọlọ́run ọba ń jẹ́ oyé wa nínú àyà yìí pé ó ti kó sínú páńpẹ́ ṣètọ́ ó ti kó sínú ìdè èṣù ọlọ́run ọba ní fájẹ́ tẹ́ni bó ọlọ́run ọba ní gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo tẹ́ni ìmánì sí mi mo fẹ́ràn yín púpọ̀ fájẹ́ tẹ́ni bó ẹ jìnnà sí gbogbo tí mo kà á lẹ̀ yìí nínú ẹ̀ náà ní tẹ́tẹ́ títa la'allakum tuflihun ọlọ́run ọba ní kẹ́ ẹ lè jèrè kalẹ́ kẹlẹ jèrè láyé kẹlẹ jèrè lọ́run ìdàkejì ọ̀rọ̀ yìí náà ni pé tẹ́ ẹ bá jìnnà sí tẹ́tẹ́ àtàwọn tọ́lọ́run tún kà lẹ́yìn rẹ̀ ọlọ́run bá ní ẹ ẹ má retí èrè láyé àti lọ́run kọlọmọsẹ sọ níbi aburú bẹ́ẹ̀ suratul Maida Quran five aya ninety lọ́lọ́run ti ń sọ fún wọn mùsùlùmí pé èèwọ̀ ni kọ́ ọ máa ta tẹ́tẹ́ tẹ́tẹ́ gbajúmọ̀ láwùjọ wa àwọn èèyàn máa ta tẹ́tẹ́ wọ́n sọ ọ́ díṣẹ́ èèyàn mẹ́jọ wọn dáwó ẹnìkan kó ẹnìkan máa rẹ́rìn lọ́lé ẹnìkan máa sunkún lọ́lé ọlọ́run bá aláà tó wá ń sọ fún wa yìí pé tẹ bá fẹ́ gbígbèsè ayé ìrọ̀rùn nínú àwùjọ yín inú tẹ́ jìnnà sí tẹ́ fi gbígbèsè ayé rọrùn nínú àwùjọ táwùjọ fi dá òun náà ní kẹ́ jìnnà sí tẹ́tẹ́ títa àtọtí mímu léyìí tó jẹ́ pé gbogbo àwọn tó wọ́n jẹ́ adarí ìlú nínú àwọn nǹkan tó yẹ kí wọ́n gbìyànjú láti kákò lérílẹ̀‐èdè òun náà ní tẹ́tẹ́ títa tẹ́tẹ́ títa ni ọlọ́run ọba ní kò ní bí ń tọ́da fún yín láwùjọ aburú ní ọmọ bí ọlọ́run ọba ní innama yuridu shaytanu an yunki'a bainakumul adawata wal baghdha ọlọ́run ọba ní sẹ́rí èṣù aláìnù àṣetáni èrò rẹ̀ lérí yín òun náà ni pé ó fẹ́ dá ọ̀tẹ̀ lẹ̀ láàrin yín ó sì fẹ́ dá ìbínú ṣe rẹ nílẹ̀ láàrin yín fìlẹ̀ hamuri tọ́ba ti darí yín síbi ọtí yọ bá àrin yín jẹ́ wọlé máa ṣírí tọ́ba ti ń darí yín lọ síbi kẹ́ ẹ máa ta tẹ́tẹ́ ntọ́fẹ́ dálẹ̀ tó fi ní kẹ́ ẹ máa ta tẹ́tẹ́ àtẹni tí ń ta àtẹni tí wọ́n ń ta lọ́dọ̀ ẹ̀ ní pẹ́sù fẹ́ dá wàhálà lẹ̀ láàrin yín ìpẹ́ padà ṣépè lera yín ẹ padà máa kórìíra ara yín ẹ padà máa ṣọ̀tá ara yín ẹ padà para yín ẹ padà máa ṣàgùn síra yín ọlọ́run ọba ní ẹ ní rẹ́pọ̀ àwùjọ òní tó tí wọ́n bá ti mú tí ń bẹ̀ tí wọ́n sì ń ta tẹ́tẹ́. wa yasuddakum an dhikrillah ọlọ́run ọba ní ẹ̀tún gbọ́ ẹni bá ti ń ta tẹ́tẹ́ tí ń mutí ọlọ́run ọba aláwọ̀gbà alágbe ìrántí ọlọ́run kò ní ìrántí ọlọ́run ọtí àti tẹ́tẹ́ yín máa ń yọ ìrántí ọlọ́run ọba kó lẹ́mìí yàn ni wọ́n á ní sọ́lá ọlọ́run ọba ní ẹ bá ti ń ta tẹ́tẹ́ àbẹ́ mutí yóò máa di yín lọ́wọ́ tẹ̀ fi ní rírun kí. fahal antum muntahun ọlọ́run bá ní ṣe ti wá ṣetán tẹ fẹ́ fi tẹ́tẹ́ lẹ̀ àtọ́tí ọlọ́run ní ṣe àti ṣetán tá a fẹ́ fi tẹ́tẹ́ lẹ̀ sáà ṣetán tá a fẹ́ káwùjọ wa dáa sáà ti ṣetán tá a fẹ́ káwùjọ wa tá a fẹ́ kọ́ dáa nínú tí máa ń bá òjò ọ̀dà òun náà ní kéèyàn má máa ta tẹ́tẹ́ káká tẹ́tẹ́ kò lérí ilẹ̀ ọlọ́run kí gbogbo òbí kọ̀ọ̀kan sọ fọ́mọ rẹ̀ gbogbo ìyàwó àtọkọ kan bára wọn sọ̀rọ̀ gbogbo àwọn aládùúgbò kan bára wa sọ̀rọ̀ pé ọlọ́run ọba Allah ń sọ ipe tẹ́tẹ́ yìí máa ń da òjò ọrú ni Suratul Maida Quran five aya ninety one odisala Muhammad sallallahu alayhi wa sallam anabini wa man qala ta'ala uqamiruka falyatasaddaq anábì ní gbogbo ẹni tí ọba sọ fọmọ ya rẹ̀ wípé já bẹ́ẹ̀tì ọkàn sọ bẹ́ẹ̀ fún wọn ò padà wá bẹ́ẹ̀tì mọ́ anábì ní ọ̀rọ̀ burúkú tó sọ jáde lẹ́nu àfi kó ṣe sàárà síwájú ọlọ́run ọlọ́run fi ní dọ̀rọ̀ ẹ̀rú kò ṣe sàárà síwájú ọlọ́run kò tí ì ta tẹ́tẹ́ kè tí ì bẹ́ẹ̀tì o ọkàn sọ pé ọyẹ já lọ fún bẹ́ẹ̀tì já bẹ́ẹ̀tì o kò padà wá bẹ́ẹ̀tì mọ́ ọ̀rọ̀ tó jáde pé já bẹ́ẹ̀tì o ni anábì ní àfi kó ṣe sàárà kọ́lọ́run síjú àánú wọ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa tẹ́tẹ́ wa gbajúmọ̀ láwùjọ wa ní tí wọ́n ń pè ní tẹ́tẹ́ òun náà ni pé kéèyàn méjì àbí èèyàn mẹ́ta mẹ́rin kí wọ́n dáwó kẹ́nìkan wá kó lọlé àdánwò ni o ẹni tó kówó olówó yìí ó lè ojú korojú wọ́n ń pè ní tẹ́tẹ́ ó lè ojú korojú gbogbo àná là ń tako ìmá jalè ìmá digunjalè láwùjọ wọ́n ní tẹ́tẹ́ náà ìdigunjalè ni ọwọ́ ajẹ́ tójú korojú tọ́jú pé aláìmọ̀kan tí wọ́n digunjalè rẹ̀ àbí inú rẹ̀ bàjẹ́ díẹ̀ yóò tún lọ́jọ́ mi o yóò tún lọ bóyá òun náà lè bí owó ẹlòmíì àtẹni tó ń ta tẹ́tẹ́ àtẹni tó kó gbogbo wọn pátá wọn fẹ́ jalè ara wọn ni olè òsì dá aláwùjọ ní máa ń sọ ọmọdé olórí ibú ni àgbàlagbà alẹ́ tí ń jalè ìyá alẹ́ tí ń jalè sẹ́ẹ̀mà pé wọ́n máa bà àwùjọ jẹ́ ṣẹwárí ìmọ̀ bẹ́ẹ̀tì ipe ọya àwọn tí wọ́n gbá bọ́ọ̀lù yìí ọyá mo fi yé báyìí lẹ̀ ìwọ náà fi yé báyìí lẹ̀ ẹni bá ń wìn nínú àwọn méjèèjì èmi gbà pé àwọn lẹ́yìn wọn ò wìn ìwọ náà gbà pé àwọn tọ̀hún ni ò wìn ẹni táwọn èèyàn rẹ bá wá wìn òun ni ó kó owó àwọn méjèèjì lọ ìdí wọn pè ní tẹ́tẹ́ náà nù jama àbí competition kódà èdè rí ipò ọyá àfa ka Quran ó sì gbé ten thousand lẹ̀ èkejì rẹ̀ náà ka Quran òun náà gbé ten thousand lẹ̀ ẹni bá wá ka Quran dáadáa tí wọ́n bá fún máàkì tó pọ̀ jù òun ní kó twenty thousand àwọn méjèèjì yìí Quran ni wọ́n fi ń ṣe tẹ́tẹ́ ọlọ́wọ́n bá ní òun dọ̀rọ̀ wọn rú ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àdúrọ́rù lẹ́mẹ̀sẹ̀ nínú àwọn ìnira tí máa bẹ́ni tí máa ń ta tẹ́tẹ́ ká lè fa ọmọ wa létí ọlọ́run ní fájì tẹ̀ níbú ò ọlọ́run bá ní ẹ jìnnà sí ní tààlà bá ní á jìnnà sí kò sóore ń bẹ o bọba rò pé oore ń bẹ ń bẹ láàárọ̀ Ọlọ́run sọ fún ọ ọrọlẹ lọ́wọ́ alẹ́ ìpè kò sóore ń bẹ fún o lè ta kò lówó o lè ta kò kọ́lé o lè ta kò ra mọ́tò àmọ́ màdájú kọ padà dọdọ sí torí ń tọ́lọ́mọba ní ọ̀sán náà ń bẹ èmi ọ̀rẹ́ nìkan tí ó wàá sọ fún ipọ́n náà wà ń bẹ àkọ́kọ́ ìnira tí ó bẹ ni tí ń ta tẹ́tẹ́ ni pé òsì tí ń sá fún yẹn yọ padà ta ẹlẹ́ẹ̀kejì ni pé tí ó bá wá rí tẹ́tẹ́ tamá yọ padà wá di olè ẹlẹ́ẹ̀kẹta ẹni tí ń ta tẹ́tẹ́ nígbà ó bá ṣe wọ́pọ̀ wọn ò ta tẹ́tẹ́ mọ́ kò síṣẹ́ tó lè ṣe mọ́ torí ó pé iṣẹ́ tẹ́tẹ́ ò làágùn ẹni tí ń ta tẹ́tẹ́ ti ń gba hundred thousand tẹ́wá ní kọ́ máa lè ṣiṣẹ́ ẹjọ́ ọmọ gba forty thousand lóṣù wọ́n ní yóò nira fẹ́ni tí ń ta tẹ́tẹ́ láti ṣiṣẹ́ ogun bẹ́ẹ̀ bá sì ti ṣiṣẹ́ ogun wàhálà ti dé lẹ́yìn náà yóò máa ṣokùnfà wàhálà láwùjọ lẹ́yìn náà ẹni tí bá ń ta tẹ́tẹ́ yọ padà lose property rẹ̀ ọlọ́wọ́n máa dẹ́ ni ọlọ́wọ́n máa dẹ́ ọlọ́wọ́n máa dẹ́ títí tí ó fi kó sọ́wọ́ ọlọ́ títí tí ó fi kó sọ́wọ́ àwọn tí wọ́n padà gbà torí gbogbo èyí tí lọ́hùn ń jẹ ni ọlọ́hùn dẹ́ ni gbogbo ẹ̀ lọ́wọ́n padà gbà lọ́wọ́ ẹ̀ padà eléyìí dájú tẹ́tẹ́ okọ rẹ̀ náà okọ tẹ́yẹ kan fún náà yìí máa ń sọ̀yàn dẹ́lẹ́tẹ̀ ni yìí máa ń tẹ̀yàn láwùjọ ni ẹ̀yọ́ màyá mi kí lọ́lọ́ gbé kalẹ̀ fún wa lọ́nà tá a máa fi rówó òun náà ní ká ṣàdúrà anabi wa muhammad sallallahu alaihi wa sallam wọn ní anabi bá kírun àṣùbà tán nínú àwọn àdúrà tá anabi máa ń jí sí láàárọ̀ allahumma ìwọ ọlọ́run inni as'aluka ilman nafi'a ọlọ́run fún mi ní màtí ọ̀sán àǹfààní fáyé wa rizqan tayyiba fún mi lárísìkì tó dáa àrísìkì rọrùn anabi àmà pariwo allahumma ìwọ ọlọ́run inni a'udhu bika minal kufri wal faqr níbi aburú kéèyàn ó kó ní islam àti aburú kéèyàn ó tòsí àdúrà làkọ́kọ́ tọ́lọ́n fẹ́ máa yọ̀yàn kó nínú ìṣẹ́ àti ìyà ẹ̀rẹ́ lẹ́ẹ̀kejì tó ní tẹ́tẹ́ ọ̀fẹ́ ṣe <laughs> al-amal al-kasb òun náà ní kéèyàn ó níṣẹ́ tọ́jẹ́ iṣẹ́ halal tọ́lọ́n ọba fẹ́ téèyàn máa wá ṣiṣẹ́ náà tí wọ́n máa rówó ń bẹ̀ ọlọ́wọ́n ní yá ayyuhal ladhina amanu ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́ òdodo la ta'kulu amwalakum bílí bàwọ́pẹ́lì ọlọ́run ọba ní ẹ má jẹ owó ara yín mọ́lẹ̀ wọ́n tó kó àwọn yòókù ẹ̀ tó ń ta tẹ́tẹ́ ó ti jẹ owó àwọn èèyàn mọ́lẹ̀ ọlọ́run ọba ní illa an takuna tijaratan an faradin minkum ọlọ́run ọba ní owó ní ẹ ṣe kẹsì yọnu síra yín lérí ẹ kí wọ́n yọnu sówó tó gbà kí tọ̀hún náà yọnu sí tó tà fún ọlọ́wọ́n bá ní illa an takuna tijaratan an taradin minkum ọlọ́wọ́n bá ní owó ní ẹ ṣe owó ibẹ̀ lórí wà ọlọ́wọ́n ní ká ṣe bísínẹ́sì ọlọ́wọ́n ní ká ta tẹ́tẹ́ wala taqatulu anfusakum ọlọ́wọ́n bá ní ẹ gbọ́dọ̀ para yín ẹ gbọ́dọ̀ para yín bẹ́ẹ̀ bá ta tẹ́tẹ́ ẹ mà lè para yín ká inna Allaha kana bikum rahima ọlọ́wọ́n bá yọ aláàánú ni ó sànú yín ó gbé àwọn òwò tó da kalẹ̀ tẹ́ máa ṣe tẹ́ fi máa rówó rọrùn ọwá ló ṣòwò ọlọ́run máa ta tẹ́tẹ́ ọfẹ́ sunkún nù kò ní dáa kó sunkún mọ́ṣẹ́ ìtúbá ẹni máa ń ta tẹ́tẹ́ kì í ọlọ́run ẹni máa ń ta tẹ́tẹ́ ọlọ́run bá aláwọ̀ fẹ́rẹ̀ ẹni máa ń ta tẹ́tẹ́ ní ń ba àwùjọ jẹ́ ni wọ́n wà nú àwọn tí wọ́n tí wọ́n ń kírètì wàhálà sínú àwùjọ sọ́ọ̀tù nìsa Quran four ayah twenty nine lọ́lọ́run ti ń sọ fún wa yìí pé tẹ́tẹ́ kẹ́ máa ta òwò ní ẹ̀sìn gbogbo àwọn tí wọ́n ta tẹ́tẹ́ náà kọ́ lọ́mọ sábà ní yí wọn padà sí dáadáa káwa náà ká sì má ba wọn ta ká sì má sọ fáwọn tí wọ́n ta kán lè kó ń bẹ̀ kán lè bá sóríire gbogbo wa ọlọ́mọ sá sí wa lóríire wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh.